أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ọ̀dà wa ọba náà lọ́ba tí adúpẹ́ fún à ń fi títóbi ọlọ́run ọba à ń fi bẹ ọlọ́run ìjókòó wa ń bí kò sí tọ́dá lé lérí tó ju láti wá tàmọ́lẹ̀ sí ẹ̀sìn ọlọ́run láti wá sàlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run láti wá máa jíṣẹ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba tó rán wa ń sẹ́nà kọ́lọ́mọ yọ wá kúrò lọ́fíìsì rẹ̀ o. ẹnìkọ̀ọ̀kan wa ta jáde ńlé lọ́kùnrin lóbìnrin láti wá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ nípa ẹ̀sìn abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala èyí tí a ń béèrè náà láti bọ̀ tán dáadáa kọ́lá mọ́sá ìfẹ́ nìkọ̀ọ̀kan wa àgbóyè ẹ̀sìn ọlọ́run ọlọ́run yóò yé wa tọ́ba wa yé wa tán kọ́lọ́run wọlé agbára rẹ̀ a bá wa àwọn ìmáàmù wa ní ààyè yìí àti gbogbo àwọn àlùfáà tí wọ́n ń bẹ ní kalẹ̀ pátá àtọkùnrin wa àtọbìnrin wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. علاقة المسلمين مع غير المسلمين èyí tí ó máa jẹ́ kókó ìdánilẹ́kọ̀ọ́ wa lénìí òun náà ni relationship tí ń bẹ láàrin muslims and non-muslims. àṣekọ̀ tí ń bẹ láàrin àwa tí a jẹ́ mùsùlùmí àtàwọn tí wọ́n yé sí mùsùlùmí àwa tá a jẹ́ mùsùlùmí òun náà làwa tá a gbà pé ọ̀kan lọ́lọ́run wahdahu la sharika la ìjọkan rẹ̀ ni kò dàrú mọ́ wa lọ́wọ́ ọ̀kan lọ́ba adẹ́dá ọ̀kan lọ́ba tá a sìn ọ̀kan lọ́ba tá a pè ọ̀kan lọ́ba tá a wárán lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹnìkan náà là máa sá lọ́dọ̀ rẹ̀ a nífọlá nǹkan tọrọ lẹ́yìn ọlá Ọlọ́run adarí gbogbo agbára àti gbogbo àṣẹ àti gbogbo ọ̀wọ̀ adarí ẹ̀ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tá a wá ń tẹ̀lé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lérí ìjọsìn wa tá a wá ń wù wá tá anabi ní ká máa wù àwa ni mùsùlùmí òdodo kọlọ́mọba kọlọ́mọ yọ kó nu agbo islam náà gbogbo àwọn tí wọn bá sí nínú islam tí wọn mọ Ọlọ́hun Ọba ládẹ́dá wọn ọmọ ọlọ́run ọba lọ́ba tá a sìn nìkan wọn ò sì pe ọlọ́run nìkan wọ́n tún ń pe nǹkan míì àwọn tí wọ́n ń pe ọlọ́run tí wọ́n tún ń pe nǹkan míì àwọn tí wọ́n ń sálọ̀dọ̀ ọlọ́run tí wọ́n tún ń sálọ̀dọ̀ nǹkan míì àwọn tí wọ́n fọkàn sọ́dọ̀ ọlọ́run tí wọ́n tún fọkàn sọ́dọ̀ nǹkan míì àwọn yìí là ń pè ní non-muslims wọn yìí ṣe mùsùlùmí nìyẹn ní táwọn ń pè wọn òun náà ni kùfàrà kèfèrí nítorí pé wọn ò fọlọ́wọn ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ wọn ò sì tẹ̀lé ìlànà òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. àwọn àtàwọn àjọ wa pàdé nílé ayé wọ́n dá wa sílùú kan náà àwa àti wọn abára wa nínú ẹbí kan náà àwa àti wọn abára wa lórílẹ̀‐èdè kan náà àwa àti wọn abára wa níbi iṣẹ́ ní kọ́ńpìnì tá a jọ ń ṣiṣẹ́ àwa àti wọn a jọ wọ mọ́tò àwa àti wọn a jọ máa gbádùúgbò a máa rajà a máa tajà àwa àti wọn láàjọ máa bẹ ìyá àwa sọ́tọ̀ ìyá wọn sọ́tọ̀ kò sẹ́ni tọ́lọ̀ ń fún lágbára àti ṣe bẹ́ẹ̀. kò sí ẹni tọ́lọ̀ ń fún lágbára àti yà wá sọ́tọ̀. So ọlọ́run ọba fúnra ara rẹ̀ gan ọ̀yà wá sọ́tọ̀ ó dà wá papọ̀ ni nígbà ọ̀rọ̀ wá ti wá rí báyìí àbẹ́yìn rí ìlú kan tí ò sí kèfèrí ẹyọ kan bẹ́ẹ̀ kò sílùú ọ̀hún láyé àwọn mùsùlùmí yà lè kọjú kèfèrí ibẹ̀ lọ àbí ìlú kan tẹ́lẹ̀ pé kèfèrí gbogbo wọn kò sí mùsùlùmí kan bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ọba Allah. júwe àwọn ọ̀nà tá a máa gbà bára wa lò nítorí pé àkọ́kọ́ ká kọ́ mà ní pé ọmọ ànábì ádámà gbogbo wa ìwọ pé ọmọ ànábì ádámà lẹ́yìn méjèèjì ìwọ yẹn ń bẹ lérí rẹ láti máa ṣe dáadáa sí nítorí pé ìpìlẹ̀ gbogbo yín ọ̀kan náà ni àìsẹ̀sìn kan náà èèyàn ò pé káwá sọ gíjà ẹ̀sìn ọ̀fàjà àlàáfà relationship yìí hiya mu'amalatu ghayri al-muslimi fi amri dunya wal akhirah. a máa ṣe dáadáa sí gbogbo ẹni tí ẹ bá ti ṣe ẹlẹ́sìn wa mo ti ṣàlàyé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé Islam and others lẹ́yìn ìgbà tá a bá ti mú tán gbogbo èyíkéyìí ẹ̀sìn tó kù ìlànà kan náà ni ìlànà wọn Islam and others tá a bá ti ní Muslim gbogbo ẹni tó tún kù láyé tí ó ti jẹ́ Muslim kí ni ń jẹ́ níjẹ́ káfẹ́rì. mọ̀náfìkì tó ń daṣọ ẹ̀sìn bóra tí ń sì ń wá mọ́ṣáláṣí tí ń ṣe pé awo àbí tí ń bẹ pẹ̀lú àwọn ẹni òkùnkùn òun tiẹ̀ kìí ṣe mùsùlùmí kí lòun náà káfẹ́rì kèfèrí ni àmọ́ la pé àjọ máa ń ṣe mítì mọ́ṣáláṣí àdìmọ́. a lè fi wọ́n jẹ bàbá àdín nígbà mi kọ́dà àfúnláwà níbẹ̀ nù tọ́jẹ́ pé nínú àwọn bàbá onímọ̀lẹ̀ àwọn tí wọ́n jọ ń ṣẹgbẹ́ àwọn eléyìí ọ̀rọ̀ wọn ọ̀dàrú káfíìrì làwọn náà a máa pè náà fèké torí pé yọjú o ya mi nínú àwọn yìí tí ọlọ́run ọba tó sọ̀rọ̀ wa ní fúfú yẹ nípa ìbá wọn lò irú Jew and Christians ọlọ́run fún wa láwọn ìgbàláyè kan ká fi bára wa lò gẹ́gẹ́ bí oúnjẹ wọn ọlọ́run ní ká máa jẹ a lè fẹ́ ọmọ nínú wọn àmọ́ àwọn ò lè fẹ́ ọmọ obìnrin nínú àwa nítorí pé èyí táwọn bá fẹ́ nínú wọn á jù sínú Islam èyí táwọn bá fẹ́ lọ́dọ̀ wa ni wọn ó jù sí jàmá aláàṣì ti là á mọ́lẹ̀ yìí pé a'udhu billahi minash shaitanir rajim. innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikin àwọn tí wọ́n di kèfèrí nínú àwọn tá a tún fún ní tíra àwọn jù ahlil kitab àtàwọn nasara fina wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ àwọn bàbá oní orò ìgbónukó àwọn lẹ́yọ̀ àwọn oní ọ̀sán òṣogbo àwọn abọ̀rìṣà fínà níjà nam ọlọ́wọ́n bá ní ọmọ aná ni wọ́n khalidina fiha wọ́n pọ̀ níbẹ̀ gbére ulaika hum sharrul bariyya ọlọ́wọ́n bá àwọn ni wọ́n ború sọ́lọ́hún nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá nítorí pé wọ́n pa ọlọ́run ọba dẹ́dá tì wọn ò sin ọlọ́run nìkan bí wọ́n ṣe ń sin ọlọ́run ni wọ́n tún sin nǹkan míì bí wọ́n ṣe ń bẹ ọlọ́run wọ́n tún ń bẹ làwọn ní bísímìlá lórúkọ ọlọ́run táwọn kan wọn bá fẹ́ sọ̀rọ̀ orúkọ nǹkan míì ni wọ́n dà kọ ìtọ́jú làwọn yọ wọn kó ní Islam náà wọ́n ṣàbòsí fọlọ́run ọ̀tọ̀lẹ́ni tó dá wọn ọ̀tọ̀lẹ́ni tí wọ́n lọ lè gbè ọ̀tọ̀lẹ́ni tí wọ́n lọ lè bẹ̀ wọ́n di mélòó tí mo dárúkọ ń sìn aliyahud ju ọ̀nàsára àwọn nasara wọlé mulhidin mulhidin ni free thinker àwọn ronúronú philosophy sọ fún wa pé there is no god kò sí ọlọ́run torí pé sin is believing in táwọn bá rí làwọn ṣe kéde làwọn gbàgbọ́ in táwọn ọba ti rí a kàn sọ fún wọn pé ẹ̀hẹ́ ẹ̀rọ lọ́nà ẹ̀jẹ̀ gbọ́lọ́gbọ́ àbí. òjò tí rọ̀ látòkè omi ti ń dà látòkè níbo ni omi náà sí ta ni ń dà òrùn ń yọ ta ni ń yọ òrùn ti ń ta ni ń mú wọ̀ atẹ́gùn ń fẹ́ ta ni ń fẹ́ omi tí bàbá yín àti ìyá yín dà sínú ara wọn tó padà wá di omi èèyàn tó napá tó nawọ́ ń da síbẹ̀ wọ́n ní nature ní gbogbo ẹ̀ kálọ́wọ́ àwọn àlùfáà wa ní ọpọlọ tí wọ́n fi ń sọ̀rọ̀ ti kó lọ́pọlọ tó pé àwọn àti wèrè wọn yàtọ̀ síra wọn mọ́ mùlẹ̀hídìn àwọn yẹn gbà pé kò sọ́lọ̀ ṣe é tí wọ́n ṣe mùsùlùmí àtàwọn tí wọ́n gbà pé ọ̀sọ́lọ̀ kò sí yàtọ̀ láàrin wọn nítorí pé ibì kan náà ni wọ́n padà lẹ́gbó wọ́n padà wọ́n darí sí nígbà tó dé pé ibi wọ́n darí sí ti jẹ́ kankan náà àjẹpẹ́ kò sí yàtọ̀ láàrin láàrin wọn. hatta islam ala ihsan ila kulli insan wọn ní islam wa yìí wọn fi yé wa pé o lè jẹ́ mùsùlùmí gidi ó dìgbà tó o bá ń ṣe dáadáa sí gbogbo ẹni tí ń ṣẹ̀sìn rẹ àtẹni tí ó ṣẹ̀sìn rẹ dáadáa ó máa jáde lọ́dọ̀ rẹ sọ́dọ̀ rẹ kọ̀ọ̀bọ̀ ṣẹ̀sìn rẹ lóòótọ́ àmọ́ yóò máa ròyìn rẹ ládùúgbò tí wọ́n bá ń béèrè ilé rẹ pé ilé alájì lẹ́ ń ah bàbá dáadáa ni ilé ọkàn nílé wọn yọọ máa dáàbò bò ọ ládùúgbò tí wọn bá ń sọ̀rọ̀ rẹ̀ àpé ah ah ẹ bẹ̀rù ẹ má sọ̀rọ̀ arákùnrin yẹn o èèyàn dáadáa ni lóòótọ́ kì í ṣẹlẹ́sìn mi àmì èèyàn dáadáa ni níjọ wọn àwọn tí wọn ṣẹlẹ́sìn rẹ bá ti ń ròyìn rẹ lẹ́yìn rẹ pé èèyàn dáadáa ni ọ jẹ̀mọ́ mùsùlùmí èèyàn dáadáa náà ni ọdọ̀ ọlọ́ nítorí pé wọn ò lè bẹ̀rù rẹ lójú rẹ kí wọ́n tó máa bẹ̀rù rẹ ní ẹ̀yìn rẹ̀ dáadáa rẹ̀ ní ọ̀làpá lára wọn làwọn náà fi wá wò pé ẹ̀sìn tó ń ṣe yìí ẹ̀sìn tó yẹ káwọn náà ṣe ni àyèmáyé àwọn tá ànábì fi ìwà pè sínú kíni inú ẹ̀sìn. àwọn afáwọn alákọ̀ọ́kọ́ ni pé kakọkọ mọ̀ pé Ọlọ́run bá wá sọ náà lùkùránì kẹrin ìbáda ọdún náà sọ tọrọ jí. ọlọ́ni yá ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum lé gbogbo ẹ̀yìn èèyàn ẹ bẹ̀rù ọlọ́run ọba yín ọba tó dá yín látara ẹ̀mí kan wa khalaqa minha zawjaha látara ẹ̀mí ẹ̀ láti dá yàwó ẹ̀ Hawa anabi adama ni wọ́n rìfásì. وبث منهما رجالا كثيرا ونساء àwa yọ àwọn ọkùnrin ọkùnrin jáde lára àwọn méjèèjì a tún yọ àwọn obìnrin àwọn obìnrin jáde lára àwọn méjèèjì àwọn ọkùnrin tọ́lọ̀ ń yọ jáde àtàwọn obìnrin tọ́lọ̀ ń yọ jáde àwọn àtàwọn tí èso ẹlẹ́sìn wa ni ajẹ́pọ̀mọ̀ ìyá kan náà ni gbogbo wa ní ìpìlẹ̀ bọ́ba fẹ́ ṣe rántí pé bàbá gbogbo yín ní ni ádámà ẹni tí èso ẹlẹ́sìn kọ́ kọ́ èyí tó ń ṣe ni ọlọ́run ọba rẹ ọ̀fẹ́ o kọ́ ọ tara ẹ̀sìn kọ́ ọ máa torí ẹ̀ máa dínà mẹ́ni tí ìṣẹlẹ́sìn rẹ kọ́ wá náà ń ga ọ̀ o ọ̀ ń dẹ̀sìn rúnu nítorí pé èyí tó ń ṣe náà ni ó pè lẹ́sìn rẹ ipe tó ń ni wọ́n máa ṣe kí ni ni wọ́n máa ṣe náà ló ń tẹ́sán yẹn ṣe wá rí náà ló ṣe ń wọ̀ ní tẹ́sán yẹn kọ́ náà ló ṣe kíni ni ló ń ṣe. definitely òun ò ní láti gbà sílámù. ká má sẹ̀sìn gbọ́ yẹ o. àwọn afọ àwọn àwọn làǹdàbí sàṣàlà ńjọ kan. alábì ní gbogbo yín lálẹ́ àṣìṣe wà á ti bẹ̀rẹ̀ ṣe yí àtàlẹ́ hasana ẹ máa ṣe dáadáa tẹ́ bá ti ṣàṣìṣe tẹ́mu ó hà àṣìṣe yín tẹ́ ṣe yìí tẹ́ bá ti ṣe dáadáa lẹ́yìn rẹ̀ ọlọ́run máa fi dáadáa yẹn pa àṣìṣe rẹ̀ wọ̀kọ́lìkì náàsà ẹ máa wá wùwà rí sáwọn èèyàn anábì ọ̀dà pọ̀ mùsùlùmí nìkan náàsì bìkúlìkìn hasan ìwà dáadáa tí wọ́n ní áá ah, ah, bọ́dà lágbájá ní a ah, bó ṣe yẹ kó ṣe náà nù torí pé mùsùlùmí nìkan. أمرنا الله بالبر إليه غير إلى غير غير المسلمين أمرنا الله بالبر إلى غير المسلمين ọlọ́run ọba dìídì pa wá látẹnu kùránì ni pé ẹni tí ìṣẹlẹ́sìn yín tí ọba ti bá yín jà tí ó sì gbé ogun ọ̀tá tí ó sì mú nǹkan ìjà lọ́wọ́ tí ó sì lé yín kù bí ẹ ti ń kírun tí ó lé yín kù bí ẹ ń gbé tí ọba yín jà kẹ́ ẹ ṣàgùrú sí i òun ọlọ́run ọba ò ní torí ẹ̀ fẹ́ràn yìí o ẹ bọ́ jàmbá wọ́n tó ń fara ní ẹni tí èso lẹ́sìn rẹ̀ fẹ́ ẹni yóò innocent wa ni kò ṣe aburú kan fún ọ ọkàn dìídì kórìíra rẹ̀ nítorí pé kèye sẹlẹ́sìn rẹ̀ ọ̀ wá nílà ọlọ́run ọlọ́run ọ̀fẹ́ràn rẹ̀ ọ wà nínú Al-Qur'an al-Karim. ọlọ́run bá wa ó ní. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá yín jà láti fi pẹ̀sìn yín rẹ́ ọlọ́wọ́n kọ̀ fún yín o wàlámù yókùrìjú gúnmi ìdíyàríkùn wọn ò sì wá yọ ìbọn àtàdá báwọn fẹ́ lé yín jáde ńlé àbáwọn fẹ́ lé yín kó mọ́sáàsì ọlọ́wọ́n kọ̀ fún yín o láyẹn ní hákùn. Allah antabaruhu aláwọ̀ kọ̀ fún yín pé kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn ajẹ́ pé ọlọ́run pa yín láti kẹ́ ẹ má ṣe kíni fún kẹ́ ẹ má ṣe dáadáa sí wọn. wà tó sun itú ilé yín ẹ ṣe déédéé ẹ ṣe déédéé tí wọ́n bá gbé ìjà wádọ̀ rẹ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ bá wọn parí ìjà mọ́tò rí pé ẹlẹ́sìn rẹ òun ló jẹ̀bi kọ́ wa gbáre fún wà tó sun itú ilé yín ẹ ṣe déédéé inna Allah yuhibbul muqsitin ọlọ́run lọ́hùn nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ń ṣe déédéé láàrin àwọn dání láàrin àwọn tí ń ṣe ẹlẹ́sìn rẹ̀ fọlọ́run bá lọ́hùn nífẹ̀ẹ́ àwọn nǹkan ìdí wọn ń ṣe lọ́lọ́run torí ẹ̀ṣẹ́ kínní nífẹ̀ẹ́ wọn kí làgbọ́ ibi ayé yìí jàmá ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ń ṣe dáadáa sẹ́ni tí ṣe ẹlẹ́sìn rẹ̀ lópin ìgbà tí ọ̀bá bá jà tí ò ọlọ́run wa tún tẹ̀síwájú ó ní innama yanhakumullah àwọn tọ́lọ̀ ní ẹ má ṣe dáadáa sí anil ladina qatalukum fid-din àwọn tí wọ́n ń torí ẹ̀sìn pa yín wa akhrajukum min diyarikum wọ́n sì lé yín jáde nínú ilé láì mọ́sọ láì mú ọmọ láì kó dúkìá wa zaharu ala ikhrajikum àbí wọ́n dìtẹ̀ papọ̀ mọ́ àwọn tí wọ́n fẹ́ pa yín àbí wọ́n fẹ́ lé yín jáde kó o níbi ẹ̀sìn antawallahu yẹnì hakun antawallahu ọlọ́run ṣe léèwọ̀ fún yín kẹ́ ẹ bá wọn ṣọ̀rẹ́ ẹ má bá wọn ṣọ̀rẹ́ nítorí pé àwọn ènìyàn ṣékìní àwọn ènìyàn ṣọ̀rẹ́ ibi wọn pè ní alùwàlá wàlùbárà alùwàlá ni pé ó máa ṣe dáadáa sẹ́ni tí kò se aburú sí ọ bó o bá ń sa aburú sẹ́ni tí ò ṣe aburú sí ọ nínú àwọn tó ìṣẹlẹ́sìn rẹ ò ń ṣẹlọ. bó o bá wá ń ṣe dáadáa àbò ń fún àwọn tí wọ́n ń dí ẹ̀sìn rẹ lọ́wọ́ tí wọ́n ń ba ọjà tí wọ́n ń lé yín kó ń lé tó o bá ń ṣe dáadáa sí wọn tó o sì ń ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ò ṣe kíni ọlọ́run ò fẹ́ràn rẹ nítorí pé òun dìtẹ̀ lérí ẹ̀sìn ọlọ́run òun bá wọn dìtẹ̀ lérí ẹ̀sìn ọlọ́run. èèyàn fẹ́ kó ma ọjẹ́ níbọ̀ rẹ ọwọ́ ni o pé òní ni ọwọ́ kó ma yín ẹ mà báríkà wọ ọlọ́run wọ ọlọ́run dá sí ọ inú rẹ ó dàbí òní dùn èmi náà bọ̀ wá jẹ kàtí má ṣe tán kọ́ jẹ kà ń bẹ̀kẹ́ sí òun ṣe dáadáa a wá ọlọ́wọ́ bá wá sọ ní Quran ibi tá a ti mà àwọn dáadáa dáadáa dáadáa tẹ̀sìn wa ń pa wá láṣẹ ká máa ṣe ọlọ́run tó sọ nínú chapter five verse five oníwàtọ́ amúlẹ́dínà òtún kìtàbà ìlúlẹ́kùn ẹ̀rí oúnjẹ àwọn tá a fún ní jíra àwọn júù àtàwọn alátẹ̀wọ̀ ìlúlẹ́kùn ẹ̀tọ́ ni kẹ́ ẹ máa jẹun wọn ẹ máa jẹ وطعامكم حل لهم oúnjẹ tiyín náà ẹ̀tọ́ ni káwọn náà jẹ ẹ má sá fún oúnjẹ wọn ẹ sì má sá láì fún wọn nínú oúnjẹ títí. relationship wọn lójú bá ń lọ ṣé ìwọ o ti ronújọ kan nígbà tó o ṣe ráìsì tán tó torí àyà yìí ìpè ẹ̀yọ́ ọmọ mi ẹ bá ń bu plate ráìsì àti ẹran méjì pàmò méjì fún un bàbá Daniel ti ń bẹ lọ́kàn nítorí ntọ́lọ́wọ̀n bá ṣe ilé ìwọ̀ fún yín ẹ̀tọ́ ló ṣe kíni tẹ́ ẹ bá ṣe ntọ́lọ́wọ̀n ṣe lẹ́tọ̀ fún yín kílẹ̀ gbà kílẹ̀ gbà jẹ́ mọ́ dáadáa ká má sẹ̀sì yín gbọ́ yé o dáadáa rẹ ni wọ́n wò ni wọ́n fi máa sẹ̀sì tó ń ṣe o àkùrọ̀ ọwọ́ rẹ ni wọ́n máa sá fún ni wọ́n fi máa sọ pé tẹ́sí rẹ ni ọmọ ṣe kíni ló ń ṣe kíni ni ló ń ṣe kíni ọlọ́run nínú Quran nínú chapter five tàwí verse five ó ní wálé mọ́ sọ́nà tí mílíọ̀nù mọ̀mìnà tẹ́ ẹ bá rí àwọn ọmọbìnrin tí wọ́n sọ̀rọ̀ àwọn kó ń bí agbèrè tí wọ́n jólè gbàgbọ́ òdodo ẹ fẹ́ wọn sílẹ̀ o. wálé mọ́ sọ́nà tí mílíọ̀nù lẹ́dí iná utul kitaba min qablikum àwọn obìnrin tí wọ́n pa bẹ́ mọ́ tí èèwọ̀ ṣe aṣẹ́wó ní inú àwọn tá a ní jẹ́ra àṣẹ ilẹ̀ tọ̀ fún yín kẹ́sẹ́kẹ́ni kẹ́ẹ̀fẹ́ wọn ọ̀rọ̀ àwọn scholars yìí pọ̀ nbẹ yẹn bá mú ipe bóun ni a ṣe fẹ́ aláàní kẹfẹ́ wọn kìí ṣe wọ kẹsí kí ni kẹfẹ́ wọn àmọ́ ìtẹ́sìn ń gbà lérò ni pé fọlọ́run ò torí nǹkan kan dá wa àfi torí kí ni Islam tó bá wá fẹ́ kí lọ́sọ̀ dá ọ̀sọ̀ di mùsùlùmí tó bá jẹ́ pé ìfẹ́ ti wá fọ́ lérí òun lọ́mẹ́sọ̀wọ́ di kèfèrí ọ̀yọ̀ǹda rẹ̀ nítorí pé bọ́bá ti di kèfèrí iná lọ sí kíni ìlọlọ. làwọn afáwa fi ń sọ pé ẹ̀sìn ṣe lẹ́tọ̀ọ́ fún wa àmọ́ tá a bá rí i pé ọ̀tọ̀ ní pé kíní yìí wọ́n fún wa nígbà láàyè rẹ̀ ọ̀tọ̀ ní kíní yìí wọ́n là gbọ́dọ̀ má ṣe kíní à gbọ́dọ̀ fẹ́ sọ̀fíyà sọ̀fíyà tí mo ṣe jù jù ni jù ni sọ̀fíyà lọ́dọ̀ àwọn ìyàwó ànábì sàṣẹlẹ̀ ẹ mọ̀ pé àwọn obìnrin tó máa ti pé méjì mẹ́ta wọ́n máa ń jó owó gan ẹ máa palẹ̀ mọ́ fowó yẹn ni owó yẹn ṣèjà o nǹkan dáadáa ni sunna ni o ṣé ẹ máa jẹ́sìn gbọ́ yé o wọ́n máa kágídí bọ́rí tó máa da rẹ̀ láàmú mọ́dà rẹ̀ láàmú owó gangan lọ́lọ́run torí ẹ̀ sékìnì lórí ẹ̀ dáhùn ìwọ́lọ́mọ lọ́mọ fi sékìnì lọ́mọ àwọn ìyàwó Aisha àwọn ìyàwó abúsọ wọ́n ní Sọfíyà wọ́n ní anti kọsíra bíntu Yahudi kálukú ṣe ń ṣe fáàrí bá nàfi ṣe fáwọn ìwọ ọmọ Yahudi náà ṣe kí òun ṣe fáàrí. anabi sallallahu alaihi wasallam wà lọ́ọ́ lè anabi ó ní wọ́n ń pè mí ní ọmọ Yahudi anabi ní. وإن أبا أبا أباكم نبي الله إبراهيم bàbá bàbá bàbá bàbá bàbá bàbá yín lókè lọ́hùn anabi Ibrahim ni máa dunu pé ọmọ ọmọ àrọmọdọ́mọ anabi Ibrahim ni ọ. wọ́sẹ̀ ojúkì nabiyullah èmi náà tó tó wá wà lábẹ́ mi bí anabi ah, ọlọ́run lọ́fẹ́ tí o ṣe ànábì mi lẹ́yìn rẹ̀ mọ́ kí ni wọ́n ń bọ̀ ọdún jẹ́ kọ́ ọmọ dunú tí èkó láyé ni ah ó ní inú oṣù tí ń dùn bẹ́ẹ̀ ti ń sọ yìí lọ́ba ká kú la ànábì fẹ́ ta ni Yahudi ọsọ di àmọ́ kéèyàn fẹ́ ẹni tí ó sọ èèyàn di ọmọ náà látòjú ọ̀nà náà ló ti ń gbọ̀n títí ń sọ fún ọ pé báwo bá kọ́ lálẹ́ I will show you. ó rí darí ní ojú ọ̀nà abẹ́lẹ̀ tàbí ó rí darí níbo níbo bá wọlé àwọn àlùfáà ní eléyìí yóò ka ìsìláàmù kó nínú ilé yóò wá jẹ́ kínní yóò wá ju ẹ̀sìn míì síbẹ̀ kúfùrù yóò wá sàkóbá fọkàngbà míì wọn ní òun náà ti lọ àbíkọ́ sàkóbá fáwọn ọmọ téèyàn bá kù láyé ilé tí wọ́n ti ń kàlù kúránì yóò wá ilé tó ń segin ni wọ́n ti ń pàtẹ́wọ́ ah, lọ́pàlẹ̀ ìyá zubila kọ́lẹ̀ mọ́sá sẹ́ni kọ̀ọ̀kan wá bẹ̀. àmọ́ pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ àfáà kan rí parẹ́ àwọn kan wọ́n ní àwọn nasara àtijọ́ ni wọ́n ń sọ o kìí sá àwọn nasara àti sí o àwọn afẹ́sì ní ẹ̀dá kẹ́mbẹ̀ kí ni yàtọ̀ láàrin nasara àjọ àti nasara àti sí nasara àjọ ọlọ́run àkọ́dé kàfàrà lẹ́bí iná kọ́ọ́lù iná láhùn ọ̀lùmọ̀sí àwọn tí wọ́n ní ìsàn ọlọ́run ọba ọlọ́run wọn ní kèfèrí ni wọn látàní ọlọ́run dìkílà àwọn àti kíkì recovered. àwọn ìta ń gbé sọlé ní ni pé ti wọnú ara àti ń bára wa lò à ń bára wa ṣe bá a ti lọ tá à ń bọ yẹn sí nasara mùsùlùmí nasara yahudi mọ́ṣíríkù bá a ti máa káàkiri. àwọn tí wọ́n ní ká má fẹ́ ká má ba relationship wa débi ká fẹ́ ọmọ wọn òun náà ni àwọn olóríṣà pọ́nbélé tí wọ́n sì fi hàn àwọn abọ́gibọ́ yẹ̀pẹ̀ àwọn ọmọ bàbá abọ́rẹ̀ ọmọ ìyá abọ́rẹ̀ ọmọ bàbá onígunnu ọmọ bàbá tó sì ní ìlànà bàbá òun náà làwọn máa ṣe kíni làwọn máa tẹ̀lé ọlọ́run sọ́nù Kùránì Kẹ́rímù chapter two verse two two one ọlọ́run ọba ní wàlá tẹ̀ǹkẹ̀ olùmọ̀ṣirikát ẹ má mà ṣe mistake fẹ́ àwọn abọ̀rìṣà lóbìnrin hatta yumina títí tí wọ́n fi gba islam wàlá amatun mu'minatun khairun min mushrika kẹ́ ẹ lọ́ọ́ lè fẹ́ ẹrú tọ́jú olùgbàgbọ́ òdodo tí ń kírun ó lóore fún yín dúkẹ́ fẹ́ abọ́gibọ̀ pé obìnrin lọ wọ́lọ́wọ́ àjàbátíkùn ìbàjọ́ fine beautiful ó wù yín láti fi sáyà ọlọ́run bá ní kò sóore ń bẹ̀ o kò sí kíni bẹ́ẹ̀ jẹ́ máa kò sóore ń bẹ̀ o. wọ́n á tún kí ó lè mú ṣe kí ọlọ́run bá ní ẹ má mú àwọn ọmọ yín lọ́jọ́bìnrin ẹ má fi wọ́n fẹ́ ẹ má fi wọ́n fún àwọn atání àwọn abọ́gi bọ̀ọ̀pẹ̀ adáyọ̀mìnú títí tí wọ́n fi gbàgbọ́ ẹ wo tí àwọn àlùfáà ń dèrà ìfún nínú ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ ó yé wa pé ọlọ́run ọba ò gbé etrẹ́dì àbí ìdá láéláé kalẹ̀ fẹ́nìkan ó ní ata ìhùnmínú títí tí wọ́n fi ṣe kíni tí wọ́n ti gbà tí wọ́n bá ti gbà wọ́n ti di kíni. wọ́n ti dọ̀rẹ́ yín. wọ́lá abudu mọ́mínú ẹ rí arákùnrin tó jẹ́ olùgbàgbọ́ òdodo kọ́yìnrún mi mọ́ṣíríkìn tó sì jẹ́ ẹrú ọmọ lóore ju ọ̀dọ́ ọkùnrin abọ̀rìṣà asíngbẹ́rẹ́ ajàṣẹjẹ agbẹ́bọsíríta mẹ́ta ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àjẹ́ ẹ̀bù ayé ẹ̀bù àjẹ́ ọ̀sẹ̀ àwọn àgbà bí wọ́n mọ́sálásí kọ̀ọ̀kan o bí mọ́sálásí lẹ̀ Abdullahi bin Ubayy bin Salul àgbà àwọn amúnáfìkì ní wọ́n mọ́sálásí àbẹ́ wa sáàkù wájú yìí máa ń tòṣì ọlọ́run ti sọ fún ànábì pé mọ̀náfìkì ni o àbágbà tó lóun ń ṣẹ̀sìn yín ẹ̀fí ilẹ̀ ẹjọ́ máa bá yín bẹ́ẹ̀ tó fi wá bẹ́mi ọlọ́ èèyàn wá mọ́sálásí ò ní kọ́ mọ́ dìklẹ́ rẹ̀ as mushrik nítorí pé abdullahi ibn Ubayy náà wá bọ̀ ní wá mọ́sálásí kọ́dà ń gbọ́ òkú tán ànábì wọn ò pé láàrin ìlú wọn lọ́kàn kú nù wọn ni wọ́n bí ọ̀kan kú láàrin àwọn tán láàrin àwọn mùsùlùmí ànábì wa fẹ́ dìde pé kó lè kírun sí i la kákan fi ṣe mùdára káyé ṣe ìpètò ká má pé kọ́dà yìí lè rí wọn ṣe kí ni kò débẹ̀. Umar bin Khattab ní rasulu ò ní lọ o ni wọn aláwọn bá ti ní astaghfarta lahum am lam tastaghfir lahum falan yaghfir Allahu ọtọrọ àforíjì fún wọn ọtọrọ àforíjì fún wọn Ọlọ́run ò ní ṣe kíni Ọlọ́run ò ní foríjì wọn bí wọn Ọlọ́run ti conclude bí wọn kàn lọkùn fi ṣe mùdára gbẹtọ àkàwọn ará àdúgbò sá máa pè àgbà wọn ò ṣe kíni kọmọrò ju aṣọ ànábì ilẹ̀ tán báyìí nínú ìgbà wa kan ọlọ́lọ́rin jìbìrì ni wàá lè sọ fún ànábì pé wàlá tusalli ala ahadin minhum mata abada kẹ́nìkan nu yẹn ọmọ kírun sírun wọn la o wàlá takùnmọ́ àlà kọ́bùrì kọ́dà ẹ gbọ́dọ̀ dún bisàárẹ̀ wọn pẹ́ ń ṣàdúrà fún bàbá rẹ tó bá ti kú pẹ̀lú pàrọ̀ má palá àfa kan o ìyá rẹ tó kú pẹ̀lú ń dè wọ́n ló yasin kan o Allah ni sọ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ kọ́dà má dùn bisàárẹ̀. kọ̀ọ̀kan sí ọ̀ràn yẹn ni kọ́mọ̀ bá rùn nítorí ìwọ rẹ̀ sì ń bẹ lọ́rùn rẹ̀ ń gbòdóbi rẹ̀ kọ́mọ̀ bá bá Ali nàbí kílà nàbí sọ fún kílà nàbí sọ fún bùnà ànábì ni ya Ali ìwọ Ali wàárí abaka lọ́lẹ̀ dáàbò bàbá rẹ̀ mọ́lẹ̀ nítorí pé ó kú sínú ṣirki ọlọ́mọṣà ẹ̀sọ́ wa ń bẹ. ọlọ́mọba ni wọlé wa àjẹbẹ kùmùdá igi ayẹyẹ ọ̀hún ilẹ̀ náà ọlọ́ọ̀niṣẹ́ rí obìnrin tó jẹ́ lóòsà àti ọkùnrin tó lóòsà tó sì fáyìn tó wà beautiful tí ń wọ̀ yín lójú fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ wọn yẹ́dẹ̀ ọ̀hún ilẹ̀ náà ọlọ́wọ́n bá ní wọ́n darí lọ́nu náà ni o nítorí inú náà làwọn pèpè lọ. wallahu yad'u ila al-jannah. Allah ń bá yín sọ̀rọ̀ ń darí yín lọ́wọ́ ń pè yín lọ́wọ́ inú àlìjẹ́nà kọ́lọ́mọ́sá àfihàn sún àwọn chapter two verse two two one. àyà tá a kà yìí ló jẹ́ mú wípé tá a bá ń dàgbọ́ lábala wọn àbá jẹun wọn kò sí bẹ́ o ó ti yé. wa kana rasulullahi sallallahu alayhi wa nígbà tá a ti kàwọn àyà tá a ti fìdí ẹ̀ múlẹ̀ ipe dáadáa là á máa ń ṣiṣẹ́ ní tí ìbá ṣẹlẹ́sìn wa wọ́n ní ẹja tó lọ́nu súnà òjísàlá muhammad sallallahu alayhi wa sallam laqad kana lakum fi rasulillah uswatun hasanah wọ́n lànà bí sàlám dọ́kà ńlọ jẹ́jẹ́ rẹ̀ ńlọ jẹ́jẹ́ ọwọ́ rí ìyá arúgbó kan ìyá arúgbó yẹn olóòsà hánrán olóòsà hánrán àwọn abọ́gibọ̀ pẹ̀ pọ́nbélé rasulillah sallallahu alayhi wa sallam Rasul wa rí pé ẹrù tí ìyá arúgbó irú yìí ẹrù yìí ti wọ̀ lọ́rùn ṣé ká wá filẹ̀ pẹ̀lú kèfèrí rẹ̀ ibọ̀ ọmọ náà náà kú ní bẹ́lẹ̀ ìwọ àgbà sì ń bẹ lọ́rùn ọmọ èké bí wọn ọmọ èké ti ń bẹ lọ́rùn àgbà Rasul wa sáré lọ ní báyà yìí Rasul wa gba ẹrù yìí Rasul wa rù yíyá wọn ni ó ṣeun ah, ọmọ dáadáa ó ọmọ dáadáa. anabi ńlọwájú ìyá ń tẹ̀lé lẹ́yìn níbo ni léyìn lọ́ọ̀kan ni nígbà wọn délé ìyá jòkólẹ̀ anabi sọ ẹrù kalẹ̀ sallallahu alaihi wasallam lẹ́yìn gbà tí anabi sọ kalẹ̀ tán ẹgbọ́n tí ìyá yẹn sọ oní ìwọ ọmọ yìí mo fẹ́ ṣe é lórí kan adásùnmáwò Muhammad fọ́n gbọ́ ọ̀dọ́ kan tó ṣe èrè tí Muhammad. tí ń rìn káàkiri ayé sì ti ń pé ọ̀kan lọ́lọ́ ìdìtẹ́nìmùhù jìnnà sí o orí ìkan tó wọn ṣe ọ ọ̀rẹ́ ìkan tó wọn tà ọ lérí orí tó ṣe fún òun ni pé Muhammad yẹn mọ̀ ṣe kí ni mọ̀ dé ṣàkánì ẹ o báwọn yẹn ṣe máa ń lé àwọn yẹn sábà wà fásun náà ìgbà ẹ̀ mọ̀ sọmọ wọn o ẹ̀ mọ̀ sọmọ wọn o bẹ́ẹ̀ bá sọmọ wọn tá. níwọ̀n rí pé àtàwọn ọlọ́dà kéèyàn ṣe kíní kéèyàn súnmọ́. ọ̀kan nínú àwọn alùpùpù ó ní tọ́ba dára àfa súnà ti ń ṣe wáàsì kó rẹ bọ etí kọ́ wá sá eré. mọ́jì ń ti ń sọ ọwọ́ létí o nítorí ọba bẹ̀rẹ̀ sí gbọ́rọ̀ wọn padà dára wọn. láì sáré atẹ́kùn ọ̀rọ̀ ẹni wá ní ọ̀dà ebi kò wọ́n gbọ́dọ̀ ní òwò ẹ̀gbọ́n tó bá gbọ́ tó wọn ẹjọ́ tó wọlé yóò ti gbàgbó ẹ̀gbọ́n tó ti jáde lọ́ba dúró ní bá gbọ́ wọ́n wí o bó ṣe dé alùsùn náà wọ́n mọ̀ sàṣẹ̀ gbọ́dọ̀ alùsùn kọ́lọ́ ṣe jáde mú délé lálẹ́ wọ́n dà gbàrọ̀ ọlọ́run wọ́n èmi ni Muhammad wọ́n ń bà lórúkọ jẹ́ ẹ̀sìn mi ẹ̀sìn tó ní àṣẹ dáadáa sọ́lọ̀ káṣe dáadáa sọ́mi èèyàn káṣe dáadáa sárúgbó ẹ̀sìn tá a mú ọ̀nà nínú tàn wọ́lábìnrin padà wá gbàsílám yọ gbàsílám wallahu alam ọlọ́ọ̀ni kan lọ́ba tí ọmọ ti ọwà ń bẹ̀. jàmá mùsùlùmí anábì ṣe dáadáa sẹ́ni tí ìsìnkiri ẹni tí ìsẹ̀lẹ̀sìn rẹ̀. asma abitu abubakar ọmọ abubakar siddiq radiyallahu ta'ala nínú àwọn àwọn èèyàn dáadáa asma bintu abubakar zaatu ni tawakain òun ni malọlẹ gbé oúnjẹ fún anabi sàlá àwọn àtàbúbakar nígbà táwọn wà nínú kòtò táwọn kèfèrí lé wọn òun ló gbé oúnjẹ yọwọ aṣọ rẹ̀ tí wọn máa fi ń bora ọwọ adásí méjì yóò so oúnjẹ máyà báyìí yóò tún so ní nísàlẹ̀ ẹkùn yọwọ àti ẹjẹrì báàbù yóò gbé lọ láàárọ̀ yóò gbé lọ lálẹ́ ọlọmọsọba kẹwọn. nínú àwọn ọkọ̀ tẹ̀yẹ̀ máa ma àsìmá ó kọ́ tó dà òun ti wá ni fún sallam ó ní ìyá àwọn sọ fún òun nísìn ìyá àwọn ránṣẹ́ sí òun pé òun bọ̀ wá afa àṣẹlẹ̀ ha ṣé dé kí n ṣe dáadáa sí gẹ́gẹ́ bí àbí nítorí pé gbàtó ti yapa òun tó ti di kèfèrí nì kí n má ṣe kíni kí n má gba alálejò dépò tí ń fún lómi dépò tí ń fún lóúnjẹ kí n lè dànù nítorí pé kò iṣẹ́ ẹlẹ́sìn mi. Ànábì ni ummuk ìyá ẹ ṣìlíhà Ànábì níta ló yẹ kó ṣe dáadáa sí tó ju yẹ lọ gbogbo dáadáa tó bá ti ṣe sí ìyá náà ni kò ṣe kíni náà ni kò ṣe sí òun lẹ́nu ṣe ń bá òun pé yọ̀wá jòkó lérí bẹ́ẹ̀dì tó wọn àtànábì sàṣàlá táǹtí òun ṣe kíni pàǹtí wọn máa ń sùn àbí tí àwọn máa ń sùn anabi sallallahu alaihi wasallam ní kò ṣe dáadáa kí là ń gbọ́ yìí láàrin gbogbo ìran òòsàn tí bàbá rẹ bá ń bọ kọlọmọjà ni wọn ní fámìlì ẹni bá ṣe lọ́ba bisàn lọ́wọ́ fún kọlọmọba yí wọn padà gbogbo ìran ògùn tí ìyá rẹ bá ń ṣe gbogbo ìran ẹ̀sìn tí bàbá bá ń ṣe èyí ò ní kọ́ má ṣe ìwọ tiẹ̀ ní èrè ẹ̀ bọ́bá darí ilé ìgbóná rẹ̀ tó dé báyìí tó ní áfíríkà rí mi orú mú mi mo fẹ́ wẹ̀ wọ́n máa wá pé fẹ́mi ni mo dà yín láàmú látàárọ̀ ni ni pọnmi máa fi wẹ ogún tẹ́ là ní ibo nídìí òòsà èyí ọ̀kan ṣé orí kọ́ ọkọ mímú kí ewẹ̀ ọlọ́dí òòsà kọlọ́dí ọ̀rọ̀ yẹn o fún o fún lóúnjẹ ọ̀sán ọ̀kan náà àwọn ọ̀yá kan jó ní dájì ẹ̀ ń kọ́ ti ni wo ṣe súnà o súnà rẹ̀ ti ṣe kíni kò tí ì o. ó ní bàbá òun bẹ ní àwọn alátẹ̀wọ́ ni ó ní bàbá bá ti olóhùn yóò máa fòun sí yẹ̀yẹ́ mo ní ọ̀rọ̀ ayẹyẹ ní kọ́ ọmọ ló lè kí bàbá rẹ̀ ń bí ó wà ní bàbá ti dàsùkò ìjọsìn wọn ló lọ́ọ̀ yàrá ọlọ́wọ́n bá sọ ní alukur'an ó ní wọ́n yín jahadaka ala an tushrika bi ma laysa laka bi ilmun fala tuti'huma ọlọ́wọ́n bá ní tí wọ́n bá mú ọ ní tipátipá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n jẹ́ olóòṣà ipe tí wọn náà kọ wá kọ nǹkan mu àbí kọ wá síngbẹ́rẹ́ àbí kọ wá mú nǹkan kan àbí kọ wá jẹ nǹkan kan àbí kọ wá má lọ lè pe àwọn àgbà àwọn ayé àbí wá darapọ̀ mọ́ àwọn aláwo ọlọ́wọ́n bá ní falẹ̀ àtúntì ọ̀hún má má tẹ̀lé o òun ti fẹ́ kọlọ lọ́hùn ọba tó dáa mọ́ wàá jẹ́ òun wọ̀ náà kọlọ lọ́hùn wọ́n sọ ibuhuma fi dúnìyà ma'arufa fi dúnìyà ilé ayé lẹ́jọ́ pàdé ẹ̀ níjọ́ pàdé lọ́rùn tó wọ́n lálẹ́ jẹ́nà lọ́dọ̀ òfin ní fi dúnìyà ṣe dáadáa sí láyé nítorí ayé nìkan náà ló ti lè ṣe dáadáa sí bẹ́ẹ̀ nìkan bá ti kúnú ẹ̀yin méjèèjì ẹ̀tún pàdé má ṣe dáadáa sí láyé tani wọn náà ṣe dáadáa sí mi tani jama òbí tí ì ṣe mùsùlùmí àwọn ọmọ yà ń ṣe mistake fa ọ̀kan níyà òun pé bóun bá ti lọ lè kí báyìí ẹ̀ òun ti di àgbàjọ bọ́tí bí mo ti wá dàgbà jọ yẹn yọmọ wa sọ fún un pé bí wọn bá padà sínú ẹ̀sìn òun òun ní yọnu sóhun torí ẹ lòun ò ṣe lọ́dọ̀ ẹ̀ mọ́ mo ní sọ̀rọ̀ wa ń fún lówó oúnjẹ ó nígbà wọn làwọn ò fẹ́ rí wọn sọ̀rọ̀ wa ń fún lóògùn wọn nígbà wọn làwọn ò fẹ́ rí wọn à oúnjẹ̀bi ẹ̀sìn kò ń ṣe wọn oúnjẹ̀bi kí ni ọlọ́run sọnù àyà yìí sọ́ọ̀tì Lukman àyà fifteen wọ́n sọ ìdòhùnmá àti dúnìyà dúró tì àmọ́ tó bá di pé a fẹ́ ṣe ìkórè wọ́n fún ọ ní ẹ́ńbélópù pé ọmọ mi o èmi náà sọ fún wọn níbẹ̀ pé mo láwọn ọmọ tó yanjú mo sì sọ fún wọn pé ó promise gẹ́gẹ́ bí ibo ṣe máa náwó inú dáadáa tó ṣe sí wọn ni pé fẹ́ rí màmá tó bá dé pẹ̀yìn lẹ́fẹ́ síkín lẹ́fẹ́ náwó mo rẹ́dì láti ná last card fún àmọ́ owó tèmi kẹ́ ẹ máa fi gbẹ̀sìn ọlọ́run kẹ́ ẹ máa fi gbẹ̀sìn kan láti fi borí ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá ní gbọ́dọ̀ náwó lérí ẹ̀ sọ ma pé o má parọ́ fún pé òṣòwò lọ́wọ́ o torí yóò tún fi lọ́ńdọ̀ mi ìwọ ló yẹ kó máa là níbẹ̀ láàrin relationship yín nípa ọ̀rọ̀ ṣe dáadáa sí bàbá rẹ personally àbí ìṣe dáadáa sí nọ́ọ̀sì tí bàbá ṣe kí ni àyè ìdílé wọ́n ń sọ̀rọ̀ ìdílé wọ́n ní ká wá ń lókè wọn náà sì máa dáwó yóò máa dáwó owó tó ń dá ni òun gbé òòsà lárugẹ láti fi láti fi láti fi confront Ọlọ́run Allah subhanahu wa ta'ala. anabi sallallahu alaihi wa sallam anabi ìdè kòjọ kan wá fún anabi lásán ànábì ni aṣọ eléyìí ti ń tàn mọ̀nàmọ̀nà ti ń tàn mọ̀kàmọ̀kà yìí aṣọ eléyìí ṣe aṣọ àwọn olùbẹ̀rù ọlọ́run èèyàn gbọ́dọ̀ wo eléyìí bọ́lọ̀ ń kírun àwọn aṣọ tí wọ́n máa tàn mọ̀nàmọ̀nà bígbà tí mọ̀nàmọ̀nà bá ń ṣe kíni tí ń bá ń bọ̀ olùbẹ̀rù ọlọ́run yìí wọlú ẹ̀ aṣọ ẹ̀ wá wò mí nù ànábì sàlám ọ̀ọ́ bùn mọ́tò ànábì wa ni Umaru aṣọ tó mo gbọ́n níjó ní nǹkan Umaru ni a aso ọwọ́ ńlẹ̀ aṣọ tẹ́yìn náà lè wọ̀ lẹ́wọ́n á rò pé èmi ó ṣe kí ni èmi ó wọ̀ ọlọ́mọ jìn dára rú ẹ̀ ànábì ni wọ́n àbẹ́ ìdúkà ní tẹlifísà ha yìí fún ọkọ olè bá wọ̀ ọ́ mo fún ọ bọ́yọ̀ olè tà á àbò rẹ ẹni tó ṣe kí ni ẹni tó bùn Umaru bin Khattab aṣọ yìí wọ́n o ọwọ́ gbéra ọwọ́ gbé òjíṣẹ́ dìde ìgbé kọ́ wa lọ lọlẹ̀ bá àbúrò bàbá àwọn nínú ẹgbà wa kan ní àbúrò ìyá rẹ̀ tó jẹ́ olóòṣà àbúrò ìyá rẹ̀ tó jẹ́ olóòṣà ní maka umaru wa gbé aṣọ yìí fún wọn pé kí wọ́n lọ lè gbé aṣọ òun fún olóòṣà alọ́sàdì aṣọ yìí jàmbá mùsùlùmí mùsùlùmí ò lè wọ̀ àmọ́ ẹlẹ́sìn mi lè ṣe kíni ó lè wọ̀ nítorí pé ọwọ́ ọkọ̀ wọ̀ tẹ́lẹ̀ mo ní lọ. <laughs> Umar bin Khattab lọ́wọ́ ni kí wọ́n gbé aṣọ yẹn kí wọ́n lọ lè fún wa lè anabi wà lẹ́yìn ìlú anabi kó àwọn ẹran tí ń sìn anabi kó lọ sẹ́yìn ìlú nígbà anabi wá wà mbẹ anabi sallallahu alayhi wa sallam anabi wá jòkó lẹ̀ àwọn ẹran yìí ń jẹ wọ́n mu abúlé kan tí ó súnmọ́ ibi ànábì wa yẹn tá à ń gbọ́ jàmọ́ abúlé tó súnmọ́ ibi ànábì wa yẹn arákùnrin kan wá jáde mbẹ ọwọ́ awọ ọ̀kan ó ní ah, ọ̀gá àdàlúrú rè é ẹ má sọ̀rọ̀ ẹ má sẹ́bọ̀ yìí ẹ dúró tọ́ lọ́wọ́ báyìí <laughs> padà wọ́n sì dánwò lábàlọ́ lè bá ànábì sàṣàlù lónìí ẹgbẹ̀lẹ́ o ànábì ní ibò ní àlàáfíà rẹ̀ ẹni dáadáa láwà ibo lẹ́yìn gbóná abúlé yìí làwọn ń pè ànábì ní ibo ní gbogbo nǹkan ọlọ́gàá ilé ẹ̀dúró ní mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ yìí ànábì ní kí lọ fẹ́ ó ní mo fẹ́ kẹ́ fún mi ní àgbò kan tó bá tóbi ní àwọn àgbò tẹ́kúlẹ̀ ànábì ní tó wù ọ́ olówó ànábì ní mú ìtọ́ bá wù ọ́ mbẹ́ bí ìgbà tí wọ́n kó kẹ̀kẹ́ náà fẹ́ fò kalẹ̀ sẹ́nìkan wá ń pè é dákun ṣe mú kan sallallahu alaihi ìyẹn wá mú àpò lọ yín tó ń wẹ̀yìn ikú lọ́kùnrin yìí sì mí nìyẹn. kèfèrí ni bá sallallahu alayhi wa sallam nígbà wo dé abúlé tán torí pé ara wọn ò pè wọn padà ó so mọ́lẹ̀ ni wọ́n sọ fún àwọn ará abúlé pé òun rẹ̀ mọ̀ lónìí nítorí wọn ò rí arákùnrin tí wọ́n ń pè Muhammad mọ́tẹ́ ní dàǹkan rúhùn àṣẹ ń tún nǹkan ṣe ni. hàdà rọ́jùl arákùnrin tó fi sẹ́rí sí láyà ká pẹ̀lúpàtà eléyìí yóò bẹ̀rù òṣù ẹni bá ń bẹ̀rù òṣù lè náró owó tọ́nà yìí lọ́ba sọ fáwọn yòókù rẹ̀ náà wọ́n ní tí wọ́n ti fún wọn ẹ awo bí ìwọ nìkan ní òfun bí ahun rẹ̀ tó ní òníhùn bọ́yá lérí tẹ nìkan ní òtún ṣiṣẹ́ lẹ́fà dà lọ anábì ní gbogbo ẹ̀yà aráàlú kílẹ̀ fẹ́ wọ́n láwọn nídìí sallallahu alayhi wa sallam anabi ni sẹ́ẹ̀bà àṣẹ̀sì tí ń ṣe yìí wọ́n ní wọ́n náà tẹ̀ fún wa lẹ́ran náà tọ́ba fún wa lẹ́ran tẹ́ka máa sọ ìtọ́ba tó kéré ìtọ́ba tó kù lẹ́yìn rẹ̀ anabi ni kótó máa ṣe ìtọ́ anabi ni gbogbo yẹn ẹ mú ìtọ́ba wù yín bẹ́ẹ̀ àmọ́ ẹ mọ̀ gbọ́dọ̀ tó da ẹran yìí wọ́n náà lọ́ba tó da yín kọ̀ da yín fún kankan ọ̀ da yín kẹ́ wá jẹ àwọn ẹran yìí kẹ́ gbogbo wọn làwọn ṣe tán aṣáájú allah ilaha illallah wahdahu la sharika la wa ana aṣáájú anna muhammadan abduhu wa rasuluhu bí wọ́n ṣe gba islam fa aslamu jami'a gbogbo àwọn arábúlẹ̀ ló gba islam. wọ́n mọ̀ pé káfọ̀yàn lẹ́ran jẹ ní máa mẹ́mí ẹ̀rọ mi káfọ̀yàn ló ń jẹ ká bí àbùkátà ẹni wọ́n máa bí àbùkátà àwọn tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ láyìíká rẹ̀ ni kì í ṣe gbọ́kànmọ́ ṣe wá àṣìlásán fèfèrè tó ti wọ́wọ́ wáyéèkì tó wá wá wá tí ò rí ọkàn pé ìyá Daniel ẹni kí kan fọ́kọ́ wá rí mi nírọ̀lẹ́ èló lówó ẹ̀sán mìíràn oníye báyìí owó mọ́tò ńkọ́ oníye báyìí ayagba yẹ̀wọ̀n ìdí wọn ń pè bí o ṣe ìgbà Islam ẹ̀sìn rẹ o ti kọ́kọ́ dá lójú pé ẹ̀sìn rẹ yìí ẹ̀sìn tó láàánú bọ́lọ̀ bá wá fẹ́ sàánú ọ̀tọ́ bá ti wà náà kọ́lẹ̀ ọlẹ́wà tó rẹ̀ ṣe kí láti gbà sílá èyí múra ọ̀tá fẹ́ni tí ìṣẹ̀lẹ̀sìn rẹ̀ wọn ò ní múra ọ̀tá àníbìsà sálà ń ga nígbà tó bẹ̀rẹ̀ ẹṣẹ́ yìí máa ń wọn ni yóò máa ní kúlù la ilaha illallah ẹ máa sọ pé tá a ṣe tá a tá a lẹ́yìn àlá èrè lẹ́jẹ̀ ń bẹ̀ ọ sọ tí wọ́n wọ́n àsìkò wọ́n ran wọ́n ran nu wọ́n wọ̀ nábò ṣé wọ́n ní kọ́ wá tù wọ́n bọ̀ náà ni àbí wọ́n ní kọ́ wá tù wọ́n síbo sínú àlìjẹ́nà òjísọ́lá Muhammad sọ́sọ́lá ọlọ́mọ kékeré kan ti máa ránṣẹ́ ọmọ Yahudi ni sẹ́mi pé ọlọ́run ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọkùnrin rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀kan náà tó nù ń wá. bẹ́ẹ̀ yẹn bá lọ́mọ yọ ọmọ ọmọ àwọn ọmọkùnrin rẹ̀ ọmọ ọmọ gbà á kì mistake gbà ọmọ Yahudi yìí tí ìṣẹlẹsìn rẹ̀ yìí tí bá ti wá ń kọjá ànábì máa ran láwọn iṣẹ́ kọ̀ọ̀kan ànábì rí ní kọjá jọ́kìnní jọ́kìnní jọ́kẹta ànábì pé à ah, ọmọ tí máa kọjá yẹn tí ò sí ó tura fún ni à ah, wọ́n lọ́rẹ̀ẹ́ nulẹ̀ ànábì lọ́rẹ̀ẹ́ ànábì

yóò tún máa sá fún ọ báyìí pé ẹ̀yọ́ ọmọ go inside mú ẹ tí ọ̀dà kan lẹ̀. bàbá yìí ní ahlan wa sahla máa wọlé máa rọra ìwé rẹ Abul Qasim anabi dàgbọ́ sallallahu alaihi wa sallam anabi wọlé anabi wá rí ọmọ yìí àárẹ̀ yìí ti mú anabi ṣíjú wo ojú ọ̀nà báyìí ó rí malakul maut malayika kú tó dúró báyìí tó sọ fún anabi pé àsìkò ti tó ọmọ yìí lókùtà fẹ́ sẹ́kìn tá a fẹ́ mú kù láyé sallallahu alaihi wasallam. anabi ni ya gulam qul la ilaha illallah sọgbẹ la ilaha illallah ọmọ yẹn wá wojú bàbá yẹn bàbá yẹn ní àti Abul Qasim bàbá Qasim ní sọ pé kò ní la ilaha illallah dáadáa ní nítorí kò wú yẹn wí. àbá mi ò ṣe dáadáa sẹ́wọ̀n yẹn ládùúgbò kìrìsìtẹ́nì àtọ́jú sọ sí pé afádà kò máa mọ́mọ́ yìí káàkiri ìjọba ń lọ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn afádàdà. èmi làwọn kìrìsìtẹ́nì kan lẹ́yìn kúlẹ̀ wa tí wọ́n bá ti ń lọ òde tí wọn ò ní darí ń jò nínú pálọ̀ wa inú sí ti rúmọ̀ làwọn máa ń síkìn ni wọ́n sùn tilẹ̀ ìmọ̀ wọ́n jẹun á sì fáànù sí wọn lérí ẹ̀sìn náà bí ọba fọkànbalẹ̀ bí ọba fọkànbalẹ̀ síyàn èyí lè kọ́ ọmọ tìyàn ó sì mọ̀ pé tọ́ba ti dọ̀rọ̀ mẹ́ta lọ́kàn àyẹ̀sẹ̀ kí ni àyẹ̀sọ̀ rẹ̀ ń bẹ̀ àwọn náà máa sọ pé ah àwọn máa ń gbádùn lẹ́kítọ̀ àwọn ṣẹ́ àwọn tọ́ba ti dọ̀rọ̀ <laughs> nígbà tí òkú pé mẹ́ta kúlẹ̀ wọ́n làhú ọ̀kan náà lọ́lọ́ ẹni tí ń darí ayé náà lọ́lọ́. ọmọ yìí bá ní la ilaha illallah faqabada Allahu ruha ọlọ́run bá gbẹ̀mí rẹ̀ anabi wa jáde síta anabi ní alhamdulillahi alladhi anqadhahu minan nari bí mo mọ̀ dúpẹ́ lọ́dọ̀ wọ ọlọ́run tó tún la arákùnrin yìí nípasẹ̀ mi ọmọ kékeré yìí o sì tún la nípasẹ̀ mi èyí tí èjọ́ máa ná ó sì wá dígé ni ọ̀dọ̀mọ̀lì jẹ́ náà ìta fẹ́ mú jáde nínú tàn ni pé kí tó aláwọ̀ yẹn pé wọlé yóò ti dáadáa kàn téèyàn ṣe kíni kí wọ́n tó aláwọ̀ yẹn pé yá wí ní wí ẹjẹ́ àlọ́ lè gbẹ́sìn wọ̀nyí o ẹ̀yọ́ ọmọ ayá mi anabi sallallahu alayhi wa anabi àmà ṣe bísínẹ́sì pẹ̀lú kèfèrí bísínẹ́sì pẹ̀lú kèfèrí èyí ṣe kèfèrí o torí ẹ̀sìn kọ́ pààyàn bọ̀ kílọ̀ pààyàn bọ̀ bísínẹ́sì tó o bá ti mọ̀ pé kò ní í gbà o oníṣe kí ni kò ní í gbà o àmọ́ tó wà nà pé yọ gbà o mọ́lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní ọ̀lọ́ wọ́n ní bàtà anabi lọ Madina anabi ọmọ náà madina wọn lọ anabi òde madina anabi lọ lè bá abubakar ipe ọlọ́run ní ká má sùn mọ́kà lálẹ́ yìí o ipe àwọn assassin àwọn àwọn ayakila wọ́n ń bọ̀ ní wọ́n máa ń pa àwọn tí wọ́n bá ń tanná sunna ni bàbá àlebá ni tí wọ́n pa ń jọ́sìn àwọn ọlọ́pàá jàmá àwọn kèfèrí lọ́pàá làbá sunna ó fi máa. bá gbèsè ayé rẹ̀ lọ lérí pé bóyá lè ní bóyá lọ́la kò jù bẹ́ẹ̀ lọ. anabi ọmọ náà madina abubakar ọmọ náà madina anabi wa sọ fún abubakar pé bóòlá sì dé madina àwọn mùsùlùmí ti wà madina wọn ni a máa bọ̀ ọlọ́run sì ni ká máa lọ. a sì mọ̀nà àwọn àlùfáà ní inú àwọn ẹ̀rí táwọn àfáà súnà máa ń kó lẹ̀ wípé. anabi sàlá ọmọ ntọ́pamọ́ àfihàn tọ́lọ̀ ń bá fi ṣe kíni tọ́lọ̀ ń bá fi hàn fẹ́ni kan lóhun tẹ yẹpẹ́ sí àbí ìmútẹ̀sùbá àbí ńdáfá àbí ńwà tẹ́lẹ́wọ́ ńbọ̀rìṣà àwọn àjànú ni wọ́n máa fún ní information ọmọ àwọ̀ àbí kò ṣe àbí kọ́ wọn mọ̀nà Madina tọ́wọ́ jẹ́ nítorí máa ń tọ́pamọ́ ni sóní dìkọ́tẹ̀ tó máa bí rọ̀ náà Madina àfihàn tọ́lọ̀ ń fi máa nìkan wọ́n pè nìkan abdullahi bun uray tọ̀ abdullahi bun uray kọ́ tọ̀ òun ni wọ́n wá fún ní owó ìpè lẹ́yìn ìjọ mẹ́ta tá a bá ti sápamọ́ tán àwọn kẹfẹ́ ló ti padà lé onígbà wọn débi yanrìn pín sí àpáta ló kù wọn ò rójú ẹsẹ̀ mọ́ síbẹ̀síbẹ̀ àlìjẹ̀nu àṣẹdánù ti ń tì wọ́n létí ibi wọn wà náà ọlọ́run ni ẹ̀ ní rí wọn kọlọmọsà dáàbò wà náà nínú gbogbo àbúrò táwọn níta fẹ́ ló ń ni pé kèfèrí mọ́ṣíríkù abdullahi ibùnú rẹ̀ kìtì yọ̀ọ́ yà yín lẹ́nu pé kèfèrí jẹ́ abdullahi káànábì ò tó dé ni wọ́n ti ń sọ abdullahi bàbá ànábì náà wọ́n kí ni jẹ́ abdullahi abdullahi ibùnú rẹ̀ kìtì yìí òun ni wọ́n wá san owó fún transaction ipe ìwọ gba owó ìwọ ló mú wa mọ̀nà Madina lẹ́yìn ìjọ mẹ́ta kọ̀ wá pàdé wa ní eré òkè báyìí lẹ́yìn ọjọ́ kẹta ó sì lọ́ọ́ lè pàdé wọn wọ́n ti sọ fún pé wọ́n tó àṣírí wa o ó sì ní abẹ́rẹ́ dífẹ́ òun lówó kẹfẹ́ dífẹ́ òun owó kọ̀ ah, this is business I will not tell them ó sì gbowó ó sì jọ kẹta ó lè pàdé wọn wọ́n jáde ní kòtò báyìí ó sì mú wọn nígbà wọn dé ọ̀nà ó já sí Madina báyìí lọ́ba náà ní tààrà yìí Madina ní kíni ọjà sùn tọ́ kí ni wọ́n dàkọ̀ jama wọ́n ti ṣe business àbí ayakila ń bọ̀ ọlọ́mọdé àmọ́ àbámúrọ́bà bèbèrè kan wá ní dákun wá sásí bí o wọ́n ń pè é kéèyàn kú ọ̀sán ọ̀sán fún mi jù kí kí n wá wọnú yàrá rẹ yíwọ́ kẹfẹ́rí àtọ́mọ́tàbà tí wọ́n bá pa ọ̀wọ́ lọ para ẹ̀sìn ọ̀jọ́ mọ́ ní dáhùn sí sọ.